ọ̀dájú ọmọ ni Táíwò yìí o ó fi ọmọ lọ fọ́ orí bàbá arúgbó yìí nítorí ẹgbẹ̀rún méjìlá náírà ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti láwọn ti fi kélé òfin gbé ọ̀gbẹ́ni Ọlámilékan Táíwò tó lọ jí ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà twelve thousand seven hundred nílé bàbá arúgbó kùjẹ́kùjẹ́ kan alàgbà Ruben ọlọ́jẹ̀dẹ́ ẹni ọgọ́rin ọdún nílé rẹ̀ tó wà lágbègbè àgbàdo nípìnlẹ̀ Ògùn tó sì tún fi ọmọ lọ fọ́ bàbá náà lórí kó tó di pé ó sá lọ Aláròyé gbọ́ pé ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún yìí ni Táíwò hùwà ọ̀hún sí bàbá àgbàlagbà náà gbàrà tó sì ti ṣe bàbá ọ̀hún léṣe tán ló ti sá kúrò ládùúgbò tó ń gbé kọ́wọ́ tó tẹ̀ lágbègbè tó sá lọ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sp ọmọlọlá odùtọ́lá sọ ní olú iléeṣẹ́ wọn tó wà lélẹ́wé ẹran pé ọ̀gbẹ́ni ṣẹ́gun ọlọ́jẹ̀dé tí í ṣe ọmọ bàbá tí táíwò ṣe léṣe ló dé láti ibi iṣẹ́ tó sì rí bàbá rẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ tó ń jàporó lọ́wọ́ ọmọ ọ̀hún ló sáré wá fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí táwọn agbófinró agbègbè náà pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn aráàlú fi rí táíwò mú lágbègbè ọgbà ayọ̀ nílùú ìjòkù ọ̀tà nípínlẹ̀ ògùn tó sá lọ alūkkóró ọ̀hún ní alàgbà ọlọ́jẹ̀dẹ́ ti ń gbádùn nílé ìwòsàn aládàáni kan tí wọ́n gbé e lọ nítorí gbogbo oògùn tí wọ́n ń lò fún ló ń ṣiṣẹ́ lára rẹ̀ dáadáa ní ìparí ọ̀rọ̀ rẹ̀ Odùtọ́lá ní wọ́n ti gba owó tí Táíwò jí lọ́wọ́ bàbá náà padà lọ́wọ́ rẹ̀ àti pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Alámùtú ti ní kí wọ́n tètè parí ìwádìí nípa afurasí ọ̀daràn náà ní kíá kí wọ́n lè fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ lásìkò adéwálé adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín